ẹbí mélòó kan náà sáàrin ọkọ̀ ibi pé mo ti tú bá o láàkọ̀ láàbà kò sí jàǹbá ń bẹ́ o orí táwọn yẹn ti ṣe kí ni tí wọ́n ti bá sáàbà tí wọ́n ti mọ̀ọ́mọ̀ ni ṣùgbọ́n ní tó bá jẹ́ pé kèèso ń jàǹbá wàláhì oore rẹ̀ yóò rìn kọ̀tọ́ ní parí sí orí kí ni kò ní parí sórí èkì ẹ̀ ìsìláàmù kọ̀ fún wa níbi ọjà tàbá fẹ́ ta bọ́jà rẹ̀ sí rí ní oṣù kí ni náà ni ó ṣe sọ kódà tó bá ní àléébù sọ fáwọn tó ṣe kí ni tọ́fẹ́ ra yẹn pé ọjà yìí tẹ́bára eléyìí ò ṣe kíni kò gidi o iye báyìí sì ni ṣùgbọ́n ọmọ àtajà fèkì fún wọn ní pẹ̀lú owó kíni pẹ̀lú owó gidi eléyìí ní o léwu pọ̀ kódà iná àǹfààní tí mẹ́mẹ́ta àwọn afáàsọ fún wa pé tí wọ́n kórìíre báyìí ọ̀bájú ń ọjà rẹ ni pé ọjà tiẹ̀ ni ọ̀tà oríire bí ọjà náà á oríire yóò ṣe yóò láwọn àpẹẹrẹ ń bẹ àpẹẹrẹ ń bẹ ní gbogbo pé wọ́n ní kánà àbúhùmá sọ́ọ̀lẹ̀ ha wọ́n ní bàbá bàbá wọn ẹlẹ́ẹ̀keje ni ẹ̀kọ́ àti mọ́ni lọ́bẹ̀ nígbà tásọ̀rọ̀ wòrò kan wọ́n ní kìí sí pé bàbá wọn ìmídètì o bàbá bàbá wọn ẹlẹ́ẹ̀keje òun lẹ́ni tó jẹ́ni re nì ni wà ń ṣe kíni níwà ń tẹ̀lera wọn níwà ni pé ọjẹ́ ń tó lódodo pẹ̀lú ọjà kátàkárà rẹ̀ kìí sì ṣe jàǹbá nínú àwọn bàbá nílẹ̀ yìí tó gbajúmọ̀ tó pé àkódà iṣẹ́ ní dìran bá a ti ń sọ ìgbà ọ wá fẹ́ dàbí pé gbogbo ẹni tí máa ń ta àwọn nǹkan yẹn gan bíi pé àwọn tó lẹ́yìn ni ó rí pé ó ti di iṣẹ́ ìrìn àwọn ẹ̀rí mọ jẹ́mi sóní ni o ajẹ́pẹ́tọ̀ bá ń káyà Al-Kùránì ọ̀ká náà búwò má sọ́ọ̀lì àpẹ́tọ̀ bá ti mọ jàǹbá níbi ọjà rẹ jàǹbá eh, ò sí ń ò sí ìrẹ́jẹ ò sí bẹ́ẹ̀ náà ni ó rí kí wàá ṣerú tiwọn nìkan so nínú àwọn ọ̀bàjẹ́ tí ń bẹ lọ́jà ni pé síwọ́n náà ò fi jàǹbá kun ọjà tó ń tàṣẹ ọmọ kó ti bàjẹ́ bọ́yá ẹja náà ni ẹja yẹn ti rà ó hmm. sì dín ó sì fi pákí ó fi kún dáadáa tó tọ́ bá gbẹ dáadáa hmm. bọ́n ọba ti ẹ̀sẹ̀ hún nígbà wọn bá jẹ́ tí bá ti tọ́ mẹ́sẹ̀ rí lẹ́nu wọn náà wọ́n tó mọ̀. mi wọn sì fòróró fúlù rẹ. ọ̀hún bá wọ́n fòróró fúlù. Ah, àwọn fi ta wà lórí nìyí àríyànjọ bẹ́ẹ̀ wá lọ ja ẹnìkọ̀ọ̀kan ọjà ẹnìkọ̀ọ̀kan tí kò wá ń tà tọ́ọ̀bá ti ń ṣe bẹ́ẹ̀ ara ohun tó kórè ibú tọ́ọ̀bá dàda fi ń bínú sọ́jà ni wọ́n lọ dá bínú lẹ̀ sí kínni sínú ọjà ọ̀dà àwọn tó ń ta káà hmm. àbí trọ́ọ̀kì hmm. ó ti mọ̀ pé eléyìí ó ti dàdà kọ́nà tó bá jẹ́ pé a bá kún ọkọ̀ ni lókàwọn kẹ́mẹ́ tó bá kún ọkọ̀ wọ́n mọ̀ sọ pé wà tó bá wá nìí àbẹ́ẹ̀kọ́ ni tọ́kùn ọba sọ fún ọ ọkọ̀ yìí lóòótọ́ àti tọkùn ó dàkó tó bí ọlọ́sọ specification tẹ́ fi hàn yẹn ní gàgàgà ó fairly used ó dé hmm. already repainted yeah engine is okay is okay eh, eh. gbogbo tó bá wà ń bẹ̀ ó lè tọ̀ lébù ara rẹ̀ pé lẹ́yìn pé carburetor rẹ̀ ọ̀dà o hmm. bí mùsùlùmí ṣe mọ́ ọjà nìyẹn o lẹ́yìn pé radiator is linking. is linking. kò ní pín bọ̀ sí rẹ̀. Hmm. Hmm. ohun tó jẹ́ kí ọjà tó fẹ́ tà nìkan lálùbáríkà sẹ́ni tó sì fẹ́ tó fẹ́ rajà lọ́dọ̀ tí ó sanwó fún ọ àǹtí ìbí náà ó dé rìn pẹ̀lú ìdùnnú àtayọ̀ pé fowó ìṣeun re nìkan sọ gbogbo tí wọ́n ń bẹ ní ara rẹ̀ fún bẹ́ẹ̀ làwọn nǹkan ẹ̀gùn míì náà ṣùgbọ́n tí ọkọ̀ sí náà ni pé pé buy and ride àwẹ̀kọ̀ buy and kiri ọkà tó yọ̀ sí ìràkà rẹ̀ àwẹ̀kọ̀ okay buy and ride okay okay pé travel kini kan àbí ọ̀rọ̀ tó wọ́n so, ó náà kẹ́tọ́ wọ́n kọ sí náà pé so wọ́n bá ti rà á báyìí ó travel lọ ni so wọ́n máa fi gbowó lé e pé kó lè lè yàtọ̀ kó lè sọ pé bá pààrọ̀ ọwọ́ rẹ̀ ni wọ́n mọ̀ pé láìtì ni o a change ẹ̀ sí torí pé jọ́dá sì rí bá tútọ̀ tàá fún tà pé bó ṣe wá ni. normal and ní ẹ̀ mọ̀ pé gbogbo ohun tí ń ja àwọn olùsòwò ológun nìyẹn o tó pẹ́ lómi ibi tí padà ń bára rẹ̀ ó yí yí yí yí orí fi yí nǹkan ọjà lọ́padà sí kíni lọ́padà yí mọ́lẹ̀ o wọn wá pé á ah, ńlẹ̀ yín gbà kan kò sí ẹlẹ́gbẹ́ rẹ̀ à ah, tásàárà ọba dénẹ̀ kò ní sí ẹlẹ́gbẹ́ rẹ̀ torí kò sẹ́ni tó lu jìbìtì tó bí bísíǹsì rẹ̀ ṣe ń búùmù tó nígbà yẹn bí jìbìtì rẹ̀ ṣe tó ni kì í ṣe pé bóòótọ́ rẹ̀ ṣe ṣe kíni bó ṣe tó mélòó mélòó ẹni tó kò lóòótọ́ pẹ̀lú wọn wọn ìsanwó wọn ìsanwó náà ni ó sì ń kọ́lé ńláńlá ó sì ń ṣe gbogbo ẹ̀ ọsọ ẹni ẹlẹ́ni dẹ́ni ilẹ̀ so eléyọ̀ lẹ́tọ̀ bákan náà káti ẹ̀wá pé wọ́n sọ òdodo gbogbo tó wà ń bẹ̀ lọ́fẹ́ sọ nínú aburú tí ń bẹ nínú ọjà tí mùsùlùmí gbọdọ̀ sọ́ra lọ́pẹ́ lọ́jà mùsùlùmí àwọn kan tí ń pé islamic market islamic market tí wọ́n bá jẹ́ kó wọ́n wá ní ọjà kẹtọ́ wọ́n pè ní islamic market torí ṣọ́ọ̀pù tiẹ̀ àtọjà tó ń tà yẹn tó bá ti gbé ìsìláàmù sẹ́mi rẹ̀ o kó ti mọ̀ pé lágbájá ò ní tajìbìtì lágbájá ò ní tèké ìní rárá bànújẹ́ lọ́dọ̀ kóun ní ògbówó bànújẹ́ ní pé ṣọ́ọ̀pù tiẹ̀ náà tọ́jẹ́ mùsùlùmí yẹn ó di islamize rẹ̀ déédéé ààyè tiẹ̀ nínú ọjà yẹn islamize rẹ̀ warehouse rẹ̀ islamize rẹ̀ kíọ́sì rẹ islamize rẹ̀ káńtà rẹ̀ ebi pọ́s ẹlòmíín sí kò sì sí ohun tó ti kọ́ ẹ wá ìlú ń ṣé báwọn yóò ń yá táwọn ọmọ wọn ń bẹ lẹ́kọ̀ọ́ ìkún òbí ń bẹ lẹ́kọ̀ọ́ wọ́n bá ti mú wá ibò kan ti scan kóòdì atm wọn ni wọ́n gbowó tán wọ́n náà tó gbowó lẹ́yìn wọn. ìyá ọmọ á pé à ìrówó tó lọ sẹ́ndì bàbá àbí rọ́ǹgà àkáǹtì ni oṣù ló ti wọlé. irú wọn bá wọn yẹn káwó lásán ní bísíǹsì kẹ́ni wọ́n náà ń sọjà ni wọ́n náà ń tà yẹn yọ ká lójú ọ̀gá ó ti pé ó tó kí ìbọnú rẹ̀ ó ti yọ tiẹ̀ yàtọ̀ sí sálárì rẹ̀ tó pé sáfíìsì lọ́lọ́ sí kíni lọ́lọ́ ta níbẹ̀ kìí sì wọ́n ló nígbà wọ́n lọ ta ìfàkókò rẹ̀ lẹ̀ ìbánikawó ni ọjà tó ń tà lóṣùn gọ́nà tó bá ti ká lọ fara fara fara fara kódà òmíì kìí sì tọ̀gá tó bá ti ká ní lọ́dọ̀ àwọn tí wọ́n kó wá tó fẹ́rẹ̀ yánú sọ pé owó tẹ kó wà òkú ẹ̀tún kà wà lóòtú bí ó ṣe kọ́nẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ mọ́ rúrúrú kó tó kó fún wọn padà ẹni ẹ̀wọ́ padà ó ti fàkàn yọmẹ̀ ọba kẹ́yìn sí wọn pé ẹjẹ́ tara àti wọn tó tirẹ̀ ẹni ẹ̀wọ́ gbọ́ ó ti kẹ́yìn sí ó ti yọ tiẹ̀ mẹ́ lórí tó yọ oríire àti ìbùkún àti ìdẹ̀kùn gbèsè ayé rẹ̀ ilé ìnáwó náà ń tajà ni nínú tó wá lágbára tó jẹ́ pé nínú tí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún tó fi jẹ́ pé àbùkátà ìgbésí ayé mùsùlùmí lọ́jà tọ́pọ̀lọpọ̀ fi ń nri rí àgbákò he kódà ìyá ń alikiyama lómi yàtọ̀ sí láyé òun náà ni àyẹ̀mí ìnulọ̀gọ́mùs ìbúra tí mọ́ kíni ná algamus ó ti ẹni kí ìbúra tí mọ́ tẹ̀ni rì sínú ná òun náà ni tó ti mọ̀ pé fẹ́ẹ̀kì ni ó sì ń pé gbogbo kódà bá rẹ̀ fún pé ń ah, tẹ́ ní ìlẹ́jọ́ tà ní price yẹn wọ́n tà fún yóò pé wàláì tẹ́lá sún bí láìlẹ̀ sáyẹ̀ láwá fẹ́ẹ̀kì wọ́n yàtà fún ìṣerú rẹ̀ yọmọ búra kò sí ohun tó wù yí lójú ojú báyìí ìbúra ìké kìí ṣe ìbúra tó ti ṣẹlẹ̀ ní o tó yẹ kọ́kẹ́ kọ̀ǹfàmù kí lóòótọ́ mo ṣe yọmọ búra eléyìí ìbúra tí ò ní sọ fún mẹ́wàá mọ́ gba àwẹ̀ ó ti yé mọ́ bọ́ èèyàn mẹ́wàá fún ọ lóúnjẹ kọ̀rẹ́ o ìbúra ilé ìtọ́ báyìí dọ̀bá dájú èèyàn wọ ní kó tó wọ àlìjẹ́nà gbogbo ilé yẹn níbẹ̀ lọ́jà kódà tẹ́lẹ̀ ń bá fọ báyìí dàbúra tí mo búra fọlọ́n búra yóò tọ́ pé òun filẹ̀ búra ọ̀dà Allahu òun ti jẹ́ ṣírùkù nìyẹn mm. wàláhì ọ̀tọ́ àní lórí ajé mm. ó fi Allah ṣe bírèsì fún èsì pẹ́ńlá ọ̀gẹ́ ló ṣe bírèsì ló fi ṣe fún ajé tó fẹ́ fi búra Allah oge wàláì lórí ajé ọba tàyé fi ṣe kíni tàyé sorogún pẹ̀lú ọwá ń fi nkẹ́mí ìbúra pẹ̀lú Allah ṣírkù ilé ìbẹ̀nú ọjà pàápàá jùlọ tó sì lè kó èèyàn wọ ná ìbúra èké Ànábì sallallahu alaihi wasallam ó ní àwọn èèyàn mẹ́ta kan bẹ la yukallimuhumullahu yawmal qiyamah ọba adẹ́dá ò ní bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ alìkìyàmà

sí àwọn ṣé tí wọ́n ó lè yàn nírọ̀lọ́ lọ́jọ́ àlùkìyàmá àfáà yẹn wà lọ bí òkú rẹ̀ tọ́lẹ̀ nìyẹn burú ń bí dé àtọ́ ni àwọn àgbẹ̀ ah, èèyàn àfáà tẹ́ jẹ́ àfáà kìíní wà lọ bí òkú lágbájá ó lóun lọ nì ẹni yóò ń ṣe ìkárò ya sáré ó ló ní kò sí ìyà nínú sáré ọwá ní kí láti ẹ̀fì lọ kírun sí la ó ní báwọn ṣe kírun bí òkú táwọn kírun ni torí pé ogun tó gbé ti àwọn tó sọ pé yà ń bẹnu sáré tádé ti sọ táyà sọ bẹ tí ó tẹ́ kú ń dìfẹ́ǹdì rọ ni òun wá lọ sàdúrà pé ọlọ́run mọ́ kó lo ìṣẹ́jú kẹtọ́ má ti ń gbé sí sàárè o ìyá sàárè tó ní ó ní òsì tọ́takò ní tí sì ń bẹ láyà lùkùránì tí sì ń bẹ ní àdíjà nẹ́bí ah mọ́ fìrí rẹ̀ o jẹ́ hmm. ọ jẹ́ o ló fi jẹ́ pé ń gbà mí tọ́ bá rẹ́ lómi tó ní ma sọ pé láwáyà sọ́lọ́ àní rọ́lọ́hun kọ́lọ̀ mọ́jọ rọ́lọ́hun wá ọ̀ sọ bẹ́ẹ̀ kọ́lọ̀ jó túbá ní pé mọ́ fọ́ tiẹ̀ nìyẹn náà jù tó díé òun ní okun ra wọn kí a sọ pé ó jẹ́ dẹ́dẹ́ o ọmọ sípè fún ìyẹn bẹ́ẹ̀ o tọ́ bá bóyá torí kó lè jẹ́ pé bímọ rẹ̀ ṣe mọ́ wọ́kàwà ní ọmọ ọ̀gbàpá lórí ohun tó jẹ́ ìsìnà ẹ̀kọ́ àkídà burúkú ni ọ̀dà pa kídà àwọn ṣé àwọn kíni àwọn ọmọ tẹ́sílà ọ̀dà náà ni pé ànírọ́lọ́n irú àfa eh, azamaxari azamaxari tó ní alkashaf nínú àwọn aburú àkídà tí wọ́n kó sí nìyẹn tó jẹ́ pé tafsiri ni èdè tó wọ́n fi kọ́ mọ́ ẹ̀sìn tàbí tafsiri bí lóga lápẹẹrẹ nísìn nígbà lọ́jọ́ àlìkìyàmọ̀ náà ní ṣùgbọ́n àwọn ọmọ pé lọ́jọ́ àlìkìyàmọ̀ lómi lè pé ìmáàmù wa ni wọ́n fi pè wá ìsọkúsọ ni o ẹlòmí ọ̀sọ̀ pé ó kọ̀ ya wa ni wọ́n fi pè wá kódà lèmi mọ̀ fi tẹ̀lé kí n létí sáré pé ó kọ̀ ìyá òkú kọ̀lẹ́rì kò sí lálàáfíà aláya àyà pé yàmọ̀ nẹ́ẹ̀dì òkú la òun náà sí bí ìmáàmù yìí so àwọn oníjàmù ó mú ó déèzì ni ìmáàmù ológa náà nìyí wọn kò sí lálàáfíà ni ọba dàn tó bá dọjọ́ àlùkìyàmọ̀ mi tàbí lọ ni pé àwọn èèyàn mẹ́ta kẹ́mbẹ́ tó bá dání òun ní bá wọn sọ̀rọ̀ ee mọ́ bá mi sọ̀rọ̀ tí àbẹ́yẹn bá ní ìfẹ́ gbọ́rọ̀ kankan mọ́ bá mi sọ̀rọ̀ ìbínú yẹn ti dópin ó tún ọkọ̀ bá dàn bínú sí wọn ọba ni wàlá yúzẹ̀ kíhìn kọ́lá tó bá dọjọ́ àlùkìyàmọ̀ ọlọ́run alim ìtumọ̀ wọ́n tó á jí ẹlẹ́ta ilérò bàtà nàbì sallallahu alaihi wasallam fún wa ó ní alimusibilu ìzárahu ah ẹni tí ń dáṣọ rẹ̀ kọjá kókósẹ̀ lọkùnrin agbádá lọ wọ̀ ni àlùkìmbà ni ẹ̀kọ́ àti sọ̀rọ̀ ilé nàrí ìró lóró ni tọba ti kọjá kókósẹ̀ rẹ̀ o ti di músíbílù àlè músíbílù àbí wọn lọ wọ ọláńdájú ọsẹ tó bá jẹ mùsùlùmí dáadáa tó bínú wọn fi ṣeré torí kó lè jẹ pé lè yẹn náà tó kù sí da pé ẹ̀rínú kẹ àfálótọ́ ẹ̀mbrọ́dà ní mọ́ múra ìwọ́n tó máa ń kẹjú já lọ́bì kẹ́ni kọ́dà ìtẹ́ ìmọ̀ wọ pátá káàkiri lásùbá pẹ́ ń garí gbọ́mọ lọ sùkú yọ̀wọ̀ jàlábíà yọ̀wà wọ pátá yọ̀wà sìtẹ̀ fààlà lórí lórí ọ̀kadà obìnrin olómi wọn mọ̀ wù ọ́. omi ò ma ti yọ bẹ́ẹ̀ fi tiẹ̀ kó bá ti yọ máa fa jàlábíà kò dé torí tá níbi ìbáṣọ máa yẹ̀ ń tí kù ánilẹ̀ àwà wọlmanáàrùn àti onírègún ebé mo ṣe báyìí fún ebé mo ṣe báyìí fún wọlé mú ń fi kù sílẹ̀ àtàwù àti olùta ọjà rẹ̀ mú tóun fi ń tajà rẹ̀ kó lẹ́lú rọ́ gẹ́gẹ́ lòun kẹ́ ń ta kò ní mú tó fẹ́ pé mú tó wa ó ti wà lókín tán bàárà lórí fóònù yóò sì mọ́ sẹ́ndì fake mú tó sáwọn yẹn àwọn yẹn ń bẹ tí wọ́n há sọ́wọ́ àwọn yẹn òun bẹ lókè òkun lóòótọ́ jìbìtì nílùú ọlọ́run tó pa wọn ni dílà ni lọ́kẹ̀ mọ́ sẹ́ndì fọ́tò àbí sẹ́ kò sí lẹ́pẹ̀tẹ̀ tó pé wàhálà àwọn èèyàn ní kẹ̀kẹ́ mọ́ fọ́tò lásán ni lọ sẹ́ndì fún ọdún wọn fi sẹ́ndì billions of naira fọ́tò lásán ni ẹlòmíà sọ lóhùn ń ta pàápàá jùlọ tó ní ra online market wọ́n sì gbé kí lásán kalẹ̀ wọ́n description rẹ̀ so irọ́ lẹ́lòmíì ṣe kíni lẹ́lòmíì ń ta kò ní gbà kẹ̀kẹ́ kò ní ṣọ́ọ̀pù kẹ̀kẹ́ àìmọye tó ní òun dìrì pẹ̀lú ráìsì bọ́lá ráìsì tòun ṣe kíni ọlẹ́sì tó gbá àwọn èèyàn lọ rẹpẹtẹ àti rẹ́ẹ̀sì dà àìmọ́ símẹ́ǹtì tó jáwó pé free delivery wọ́n náà ń wáfà ọwọ́ rẹ̀ padà mọ́fò so ẹni tí ń ta ọjà rẹ̀ ó lè tẹ̀wá lọ́jà sílẹ̀ àtàhù ọjà rẹ̀ náà ni bilhalfil kadhib pẹ̀lú hmm. ìbúra irọ́ ọba rẹ̀ òní ṣe kíni òní bá sọ̀rọ̀ lọ́jọ́ àlùkìyàmà òní ṣe kíni òní fọ́ ọmọ yọtọ ajíyà ẹlẹta ilé ìlọjọ alikiyama àdìsí alimami muslim gbé jáde ọtọ àmọ́ síbẹ̀ ọwọn kò ń tajà láti jọ iná alibarika wọ ọdá rẹ dán lóko ọtọ lọ kódà kò sí ohun tó owó tó ọfẹ gbà tán kódà ọtọ dẹlẹ bọndì rẹ alibarika ò lè sí mbẹ anabi ní alihalfu ìbúra ìmọ̀ búra níbi ọjà kódà kọ́ ọmọ sòdodo munfiqatun lisila so èèyàn mọ fi rọjà ta nígbà tó ti pè wà láì ẹ lè mọ̀ pé ebè sì ní tí wọ́n bá ti búra fún yẹn ìrìn náà làwọn gbọ́yé tó fi ń gbà ọgbọ̀ ó díé ó sì fi sọmọ́ dìdàkudà wọ́n èyàn mọ́ fi ìbúra ìmọ́ fi rí ọjà rẹ̀ tà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ olùtajà ní sékíní ìbúra ọ̀pọ̀ lẹ́nu wọn ni oríṣiríṣi ni ṣùgbọ́n mo mọ̀ ikọ̀ tó ni yálà lórí òótọ́ ni lórí irọ́ ni ìmọ̀ ọgbọ̀n àlùbáríkà dànù níbi ọjà iye báyìí ní ń tajà mi. ó dẹ̀ mi gbé òrírù rẹ̀ jẹ́ ó fi wà súnmọ́ bí láìlẹ̀ sí láìláìlá ń gbọ́ tí ń tajà mi nìí tẹ̀bá lè rà ọlọ́run fún àlùbáríkà sí tẹ̀bá lè rà òbùkátà àbúrà ẹlẹ́ẹ̀kẹ́ lónìí ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn aburú níbẹ̀ bẹ̀rẹ̀ tí ìgbésí ayé mùsùlùmí lọ́jà gbọ́dọ̀ fi yàtọ̀ bákan náà èyí tẹ̀lé òun náà ni bí ìrajà lórí ọjà ẹnìkan tẹ́ pé ọjà tẹ́nìkan ti rà wọ́n sì lọ kọ́nà rẹ̀ lọ́lọ́ kọ́nà rẹ̀ pé èmi fowó sí mo gbówó le lágbájá lọ bẹ jàsẹ ó sọ pé dákun mo gbọ́ pé lágbájá bẹ ọ ní mọ́tò báyìí àbí lágbájá bẹ ọ ní kìnìún báyìí pé ọjà ẹ ti fẹ́ gbedele abẹnìkan ló ti jọ sọ̀rọ̀ ọmọ kaṣú nítorí fún àti tàwọn jẹnì pé lágbájá ló nìrọ pé wọn náà dákun ọwọ́ ni kóra àwọn fún mi ló ti mi wá lọ ẹ pàti sọ gẹ tẹ́lẹ̀ wọn tó bá kó fún ẹ tẹ́lẹ̀ kí wọn rajà lọ́rẹ̀ wọn bẹ ọ ń sẹ ni owó sẹl ni ọlọba wọn rajà ni yẹtí pé ọ iná ń tẹ́wọ́ ẹ̀ tí fún tó di ẹnìsì ń tọ́ bára adé lọ́ọ̀sọ̀ wáyé sọ pé tọ̀ ń ti ń gbà lórí ọkọ̀ ọ̀kan nìyí wàtàbá yọ owó ọkọ̀ èkó ṣe bí kó lọ ní kíni lọ́lọ́jà torí lórí ọjà ẹnìkan tí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ti kíni tó ti rà so ègún ńláńlá sẹ́kù nkálukú ọmọ sí kíni wọ́n mọ̀ tó nkálukú ń ṣe lónìí ìpè tá a ti gbọ́dọ̀ sí kí a gbọ́dọ̀ jìnà sí a jìnà sí irọ́ irọ́ òun náà ni mo fa ọ̀pọ̀lọpọ̀ ìbúra kí n sì mọ ba àlùbáríkà jẹ́ nínú ìgbésí ayé ọlọ́jà èyí tó tẹ̀lé bóyá bẹ̀ láti sẹ́mi mu ó díẹ̀ òun náà ni pé pàápàá jùlọ àwọn obìnrin wa yóò lè lára ọ̀pọ̀lọpọ̀ nínú al-munkarat al-aswat òun ni rọ́fùl aswat mọ gbóhùn sókè láàrin àwọn ọkùnrin pọ̀ lọ yóò wá kí lọ gbàmùkúnú mm, tútù rẹ̀ ooo àti gọ́ọ̀mẹ̀ntì ń regulate yẹn pé air pollution ọmọ pé ẹni tí wọ́n ń ta àgúnmọ̀ àbọ̀ ń ta kìnnìkan pé ariwo rẹ̀ mọ́ fi disturb àwọn èèyàn níbẹ̀ náà yẹn tó pé tó wára lọ́jà wáyà kọ̀ gbádùn ní kò sí ẹni tí ọ̀ràn táriwo tiẹ̀ bá pọ̀ ní ó lè dá sọ̀tì sára rẹ̀ Islam àdìsí wà lórí ẹ̀rí o àlebáwò kátó àṣẹ pé obìnrin tó kún tó bá ń kírun mọ́sí kíni wọ́n gbóhùn sókè ẹ̀wá jáwó ló fi jẹ́ gbogbo ẹ̀wọ́n náà tó jẹ́ pé àwọn ìyàwó wa àwọn ìyàwó rẹ̀ ń bẹ lọ́jà wọ́n ń ṣe kíníkà ìyàwó tiẹ̀ ó ti fi gbogbo ohun dára gbogbo ìyẹn ti dá mọ̀ ẹ ṣe kíníkà gbogbo àdúgbò tó bá ti pé ǹjẹ́ ìyá kíníkà kí ń polo ní. eléyìí ó lè lára àwọn ẹ̀kọ́ yìí. àti tó o bá ń ṣe sọ láti ṣe ó dà wọn tó ń bá tí màmú bá sì rún kí báwọn ni kò ṣe. wọ́n fẹ́ yànwọ́ odidi òkú ẹ̀sùn tá a wá ṣe. wọ́n mọ̀ tó ọmọ kí gbòò tánà kẹrẹkẹ kábọ̀ fi sẹ́ẹ̀dì kẹ́kẹ́ ó lè tí mo ti sọ pé ònú tó tó o ẹ̀rọ kò mọ bínú ó díẹ̀ àti mú àpẹẹrẹ wá ni torí pé omi ọ̀tọ̀ á dín òun ni yóò di kékeré kẹ́kẹ́ ọmọ kiri lọ ní ìyá kékeré kẹrẹ rẹ lọ àti ìrẹ́rẹ́ àdínà tí kì í kàdí sí yẹn ẹ̀dí kan máa pé ayé àti kọ́kọ́ wà gan ayé yóò tọ́ bá wà o pàápàá jù tó bá tó á jẹ obìnrin wọ ọ̀bọ̀rọ̀ mọ́ tó bá jọkùnrin náà wọ́n tún wọ́n sí wàgùdúdú òtíkà ó ní ayé alukọ̀rá yìí inna ankara aswati la sawtu alhamir suratu lukman aya general ni wọ́n mọ̀ kí gbàm láì jẹ́ kí bùkátà bá sí kíni tí bùkátà bá béèrè bùkátà wọ́n fẹ́ tajà ní níwọ̀ntúnwọ̀nsì à ń ta báyìí o ẹ̀ńtọ́fẹ́rẹ̀ ẹ̀ńtọ́fẹ́rà kódà ẹlòmíì àwọn tó máa gbé kinní kọrùn káàkiri tó bá ti gbé kalẹ̀ sí àdúgbò yín àdẹ́wò ni yọ ìsọkúsọ tí ó sọ lórí pọ́fẹ́ ta àgúnmu kinní kan ni ah nígbà tó bá ṣe kinní kan ah ó ti dárìn báyìí ó ṣe kinní kan báyìí mùsùlùmí ló sì pera rẹ̀ ní ibi tó bá jẹ́ pé islamic market àbó ti islamize ọjà rẹ̀ kò ní ṣe irú eléyìí ń táwa tá ń píríjì fún òun náà nìyẹn ká tó á ṣe pé obìnrin so òun ohun tí ẹ̀tọ́ ìkíkín ẹ̀kọ́ ọmọbẹ ní hadith tó gbé wá oṣù wá lọ́dọ̀ alimamu muslim so ọwá lọ́dọ̀ afáwa abi daud imam ahmad náà wá anabi sọ fún wa pé tá a bá tó tá fẹ́ kírun ẹni tí àwọn tí ó sí mi ni kọjá àwọn tó ti bàlágà ó thumma alladhina yalunahum lẹ́yìn náà àtàwọn ẹ̀bá tún nẹ́ẹ̀sì sí wọn ànábì sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọwá ni wọ́n iyyakum ẹ wo sígà ilé yẹn ọdọwọ́ yín o ọdọwọ́ yín o wọ́n àìhàtìlẹ̀ àṣùwàkì àti ẹ̀rọ̀kọ́tọ̀jà olólùpẹ̀wé ọ̀bírúbísọ̀ tí káàkiri ní ìlàlẹ̀ ajáwá wọ́n àìhàtìlẹ̀ àṣùwàkì àti àwọn ìgbéramù láàrin ọjà ó ti yé kí wá sí gbéramù nìkan àìhàtì yẹn tó kó sínú wọ́n àìhàtìlẹ̀ àṣùwàkì ìfarakínra ọkùnrin àti obìnrin àwọn ọ̀nà gbòòrò kódà rọ̀ wá tó bá jẹ́ ká bá kíníkẹ́ lọ́jà wa àwọn ìlàkọ́ ọjà kíníkẹ́ a lè fi ọ̀nà ẹlẹ́ pé ọ̀nà tẹ́ exit road bí táwọn ọkùnrin ọmọ gbà bí táwọn obìnrin ọmọ gbà ọkùnrin mi ọmọra obìnrin mi ní ọmọra yọmọ ọrọ lù ọ ni gbogbo ara rẹ̀ ní ọmọ fi tó bá fi ọba rẹ̀ pẹ́ tẹ̀ ọ́ tó fi wájú tẹ̀ ọ́ yọ fẹ̀yìn sí kíni tó fi tẹ̀ ọ́ yọ kọ lù ọ fẹ́ lè fọwọ́ kọ ọlọ́run gan. kí ni kí ni bẹ́ẹ̀ bí nǹkan ṣe ṣe ó hùwà ìlẹ́kọ̀ọ́ kẹ́ńjọ kan ọ̀dà mi dúró kọ́ lè mọ gbọ́ ọ ní afọ ìdákùnrin gbé mi wọn èmi gbóbìnrin olóbìnrin bó ti bẹ̀rẹ̀ sí mi sí ẹ̀yẹ́ ni ah ah ah kíní kan máa sọ fáwọn tẹ́lẹ̀ pé n mo ṣe fún ni pé ń jọ mí kọ́ mọ́ dára rẹ̀ láàmú bá dá mi dúró yọ máa fi pé ni ṣùgbọ́n ṣe ni mo sọ ṣùgbọ́n torí ijó mi torí mi mọ̀ síbẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí fi mí sí ẹ̀yẹ́ ní ìkíní kan okú tiẹ̀ ọkọ̀ tó bá ń sọ pé kò sẹ́kọ̀ọ́ lára rẹ̀ sẹ́kọ̀ọ́ bá ń bẹ lára rẹ̀ mo mọ̀ sọ fún ọ ni ọ̀tọ̀rọ̀ bára ni abẹ́ẹ̀kọ́ ni kì ń gbíọ́ ń gbíọ́ mọ́ tó dáadáa fún tó wà máa sáyílà ọ̀làtẹ̀ ní haru tó ti èyí mọ́ tó á kún ẹlé òun sì kàn mí lábùkù bẹ́ẹ̀ ah, ni lómi lọ́jà ọ̀rọ̀ pé kí ló sì jẹ́ ká kó sádánwò yẹn ni pé ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti dà tó ti jẹ́ ẹni tó ẹ̀kọ́ wà lọ́jà òun ló wà nílé ẹni tó ẹ̀kọ́ wà nílé òun ló wà lọ́jà. wọ̀lùmùnásà àti fanfa èmi mọ̀ ra ọkùnrin àti ọmọdé wọn rú kékeré ìlà láíláí. wọ̀rtìfà al-aswat wal-laghd alimami Nawawi tawala òṣèrò yẹn ó ti àtàwọn ọ̀rọ̀ alfàṣà àti gbígbàgbé ọ̀rọ̀ alìkìyàmà ọjà ní ti ń tà lọ mélòó pàápàá jùlọ àwọn tí ń tagbá kéréje kéréje mélòó ní ń palẹ̀ gba rẹ̀ mọ́lọ̀ kírun kódà ń di ìgbàlẹ̀ lómi ò ti mọ̀ sí kí ni yọmọ forí kalẹ̀. so kí ròyìn àwọn kìfìrí ọmọ sẹmọ wà lára pé ya'lamuna zahiran min al-hayati ad-dunya wa hum anil akhirati hum ghafilun bá ká dúnbì ká tẹ̀síwájú abẹ́ẹ̀kọ́ ni zero eight one two two nine two two one eight one ní ẹ̀yìn àlásàrì ní èdè tí a wà ń bẹ̀ ni a mọ̀ pàdé nílùú ọ̀gbọ̀rọ̀ níbi tí wàá sí ìta gbangba ló ti wáyé níbẹ̀ lu aláàánú kò sí nírọ̀rùn ní ẹ̀yìn asiri kété ní àwa ti pé asiri tán wàá sí ìta gbangba yóò wáyé ní ìlú ọ̀gbọ̀rọ̀ àwa tí a bá sùn fẹ́ darapọ̀ méjì bí a ti sọ síwájú a má gbàgbé àkànní nàmbà bí a ti sọ sixty seventy seven sixteen seventy three thirty three lu aláàánú kò sáà lọ nìkan kan wa ètò ìṣègùn wa náà ọlọmọ sí wọlé bá nígbè ẹ ti wà pẹ̀lú wa. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ah ìgbọ́ ọ̀tọ́kùn yẹn bá ṣe kí ni. Naam. Naam tọ àmọ́ bẹ̀rẹ̀ ní yọ ni ó jẹ ìrọ̀lẹ́ yẹn ń yọ ni ń yọ ni a wá pé ìpè àkọ́kọ́ sẹ o so torí pé ọkọ náà òun náà ń gbọ́ báyìí nìsín torí pé tọba lọ sọ ìrọ̀lẹ́ olè dìjà pé sọ fẹ́ kí n kú ni tó tọ́ bẹ́ẹ̀ lọ kú tí ọ̀sán tọ́ba di kúnkún tó pínpín rẹ̀ èèyàn gbàgbé. ó gba àwọn ọkọ tá a jẹ àwọn ìyàwó wa ló ẹja sẹ o ó jẹ pé èmi náà jẹ àtẹ̀yìn náà jẹ gbogbo wa náà ọlọ́run ọ̀rọ̀ wa lọ́run àásán á bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ti

so àfi tọ́wọ́ pé nẹ́fìlà àtẹ̀yìn irun yẹn bóyá zúrì ni nẹ́fìlà ń bẹ fún zúrì tẹ́lẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn. zero eight one two two nine two two one eight one zero eight one twenty two ninety two twenty one eight one. Uh, ah, ojú òkú ní ṣe bẹ́ẹ̀ náà wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh ìbéèrè yín. oṣù wo ni. Ah, ipò ẹrú Allah náà lóbìnrin wà ó ti yé náà lómùsùlùmí náà lómùsùlùmí ipò lóbìnrin wà nínú ipò ẹrú ọlọ́run lòun náà wà àtọkùnrin kò káyàn lájọ wà dẹgbà lérò ìbéèrè yìí òye mi. ìyẹn pàtàkì ni lóbìnrin tó ah, bí àkókò wa ṣe rí lónìí ẹ̀ bá jágbà kan jágbà ọlọ́run àkójú òkú yẹn. yàrá ìlà ìtàlá gẹ́gẹ́ bí a ti sọ síwájú ní ìrọ̀lẹ́ yìí ní ẹ̀yìn àṣírí òun ni a mọ̀ pàdé àwọn Malam Yusuf alimutadọ Abu Mustaba ní ìlú ọgbọrọ ní ọ̀la ní aago mẹ́wàá ní ìlú Kìsì lọ́dọ̀ àwọn ọ̀dáwà kọ́mítì ìwà ní Kìsì lọ́hùn ní a ti mọ̀ pàdé akánilẹ́mbà bí a ṣe seventy seven sixteen seventy three thirty three wọ́n ní pọ́ǹtì ní o sixty six seventy seven sixteen seventy three thirty three ìyá òní láì tààlà tí a tún mọ̀ fún níta ní fèrè wọn bàkí yá sọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الإسلام هو سنة أواقع كذا سنة الإسلام ديدي kò sẹ́ni tó lè jẹ́ mùsùlùmí òdodo àfi ohun tí Muhammad mú wá ètò àlèrò dáláfíhùn pè yí ìjàmáwá sílá náà